صلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم على غفارة وبركة يتبعون أبو محمد صلى الله عليه وسلم يتم حديث الزمن أوانكي أرى عليك إن Fatima wọ́n àwà tí àgbẹ̀ Nàìjíríà ti jẹ́ pé nínú òfin ọ̀rọ̀ àgbẹ̀ gẹ́sù ìlú tiwa òun náà ni yóò máa darí àwọn òfin ẹ̀sìn ọlọ́run lórí wa ṣùtọ́ sọ àti òfin ṣòdì ọ̀la ní ẹgbẹ̀ta sọ á àtúnra ní ọmọdé àṣírọ́ ìṣàlọ́ هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما امرأتان معهما ابناهما جاء الذئب فذهب بابن بابن بابن إحداهما فقالت هذه لصاحبتها إنما ذهب بابنك أنت وقالت الأخرى إنما ذهب بابنك قد إلى داود فقضى به للكبرى وفرجك على سليمان بن داود عليهما السلام فأخبرته فقال ائتوني بالستين أشقه بينهما sí ẹgbẹ́ ẹnìkan ní ó ṣe dédé ọ̀rọ̀ ọlọ́run ẹni kejì lè máa ṣe dédé ọ̀rọ̀ ọlọ́run báàbù kan wọ́n fẹ́ wá ṣàlàyé yìí ó tún wá fẹ́ fi ọ̀nà ilẹ̀ wípé nínú àlámàrí ẹ̀sìn ọlọ́run ní pàtàkì jùlọ èyí tí bá dé pé a máa lórí ìgbìyànjú ni àmà lórí bá àkọ́lọ̀ ṣe wí gangan ni àmà lórí bí bá ṣe wí gangan ni àmà lórí bí àkókò ẹnu àwọn àbá àkókò lórí ọ̀rọ̀ yìí tí ó bá jẹ́ pé ó ní ìgbìyànjú ọ̀nà àwọn ọ̀rọ̀ náà lé lórí ìgbà ní ọ̀rọ̀ olùgbìyànjú méjì a máa dà sí wọ́n lè máa kọ́ pọ̀lọ́ àwọn tí sì ní ká máa jà pèsè ọ̀rọ̀ ẹni Bẹ́ẹ̀ sì ni àwọn ìyá kọ́ńtà lẹ́wọ̀n dàrú àdìsọ́lá wọn jáde sí ọwọ́ àfọwọ́sọ̀lẹ̀ máa àdìsọ́lá. tí ẹ̀rù ṣùgbọ́n ní ẹgbọ́n lọ́la ní ìpín sí méjì èyí tí dágbàlagbà tí wọ́n tó lọ́wọ́ fún mi lọ́wọ́ ó bá ní àwọn yọ̀ǹda ẹ̀rù ẹgbẹ́ sí méjì ìrìn túmọ̀ pé bákan náà ni wọ́n ṣe rí wọ́n jọ lè ní ẹsẹ̀ kan náà kò túmọ̀ pé kọ̀ǹpúṣà olóyè gbèsè gbọdọ̀ bẹ́ bákan náà a sì kára wá àdájú ò sọ fún wa nígbà tí gbèsè wá sílẹ̀ náà lábẹ́dà wúlò àdìsẹ́ wọn fẹ́ fún wa gbọ́n wa lè dà èyí ní sọ̀rọ̀ wọn takùn lẹ́yìn ọ̀dà wọn yẹn takùn lẹ́yìn kò sí yòó torí dájú kò kọ́ Jerusalem. dẹ́gbẹ̀ẹ́sì kọ́ wọ́n ti dọ́kítọ̀ rẹ̀ wọ́n ti ẹnjìníà rẹ̀ wọ́n ti fàwọn gbàgbà kó wọ́n ti yọ àwọn ọ̀dàkó mẹ́kọ̀ọ́ jẹ́ kó dé ẹ́fíẹ́sì mọ́ ilé ìkọ́nù àwọn ẹ̀ṣẹ́ tí àwọn olùdájọ́ mọ̀ ọ̀dọ́ náà bá tó máa nẹ́kọ̀ọ́ mọ́ sí wọn tí ó yẹ àbá ìwà ó sọ ìta pẹ̀lú ó lè takọ̀ nínú lọ́sọ báyìí ní iná tó ń tẹ́lú ti Israel. وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك